ok fanadatu ubi mahi mo kàn ra fi omi wọn mo fomi wọn mo fomi wọn torí dust otu ti wà ń bẹ̀. faqama rasulullah sallallahu alayhi wa sallam ànábì bá dìde náà ro lórí ẹni náà wàsọ fáftú wàlìyẹtìmẹ wàrọ àhù èmi àti ọmọ òrukàn kan ọmọ òrukàn kan wọlé àjùzú uzu ìnà ìyá arúgbó yìí mùláìkà òun wá wà lẹ́yìn àwa ok ó wà lẹ́yìn àwa fasọ́là lànà Rasulullahi sallallahu alayhi wa rọ̀kẹ́ àtẹ́yìnì ànábì wa kíláka méjì fún wa tó túmọ̀ sí pé kì í ṣe náà fẹ́ kí fún so pẹ̀lú àdìsí ló jẹ́ ká mọ̀ pé ìtòsáfù obìnrin ẹ̀yìn àwọn ọkùnrin ni ẹ̀yìn sáfù tó parí fáwọn ọkùnrin ibẹ̀ ni obìnrin máa tò sí tó ti yé. Hadith eighty two Ani Anas Ibn Malik Anna Rasulallah sallallahu alayhi wa sallam. sọ́lábìhí wábí úmìhì àókọ́ látìhì kọ́l fàákọ́ọ́mọ̀ ní ayẹ̀mí nìyí wàákọ́ọ́mọ̀ lèmọ́rìhà kọ̀lìfánà ṣe rí àdìsẹ ti wá yẹn fọ́màtì tiẹ̀ ni pé ìmáàmù ọkùnrin méjì sókè ìmáàmù ọkùnrin méjì sókè àtobìnrin bí wọ́n á sì tò kírun òun àti gbọ́ yẹn pé ìmáàmù àdúnwájú ọkùnrin méjì wọ́n lè dá dúró lẹ́yìn ìmáàmù wọn bá sì ju méjì lọ lẹ́yìn sáfù tiwọn ọ̀sẹ̀ wá kan obìnrin. ní ìsìn ní ìsìn tọ́mọ wa dá sí wípé ọkùnrin kan ló wà pẹ̀lú ìmáàmù tí wọn ò pè méjì yìí báwọn ó ṣe kí tóbi iná sì wà pẹ̀lú wọn. látọ̀dọ̀ Anas ọmọ Malik látọ̀dọ̀ Anas ọmọ Malik kí Allah yọ́nú sí dágúdájú òjìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam salla bihi ó kírun pẹ̀lú Anas wàbí ummihi àti ìyá Anas tàbí kọ́ọ̀látìhì tàbí arábìnrin ìyá Anas. kọ́ọ́l anásù wa sọ pé fáàkọ́ ọmọ ní áyèmí nìyí ànábì mú mi dúró sí otun ọ̀tún rẹ̀ ó mú mi dúró síbo ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ òun ló fẹ́ ṣe ìmáàmù ìwọ tó jẹ́ nìkan péré tó fẹ́ bá ìmáàmù kírun tó sì jẹ́ nìkan náà ni ẹni ìwọ nìkan yìí náà ni ọwọ́ ọ̀tún ìmáàmù rẹ̀ nìwó dùn sí kọlifánà wa wà ní wa so no circumstances no condition tó máa lead sí pé kí ọkùnrin àti obìnrin kí wọ́n tó sáfù papọ̀ ok ẹ̀kọ́ tá a fẹ́ rí kọ́ nìyẹn tó jẹ́ àkọ́kọ́ nínú àdìsí àtàwòrán àkọ́kọ́ àtàwòrán kejì ẹ̀yìn lẹ́yìn ni obìnrin wà ẹ̀kọ́ kejì ni pé tó bá dá sí pé ìmáàmù àti ọkùnrin kan ni ọkùnrin kan á dúró sí ẹ̀gbẹ́ ọ̀tún imam bí ó bá jẹ́ pé ọkùnrin yẹn pé méjì látòrí méjì sókè àwọn ni wọ́n á bẹ̀rẹ̀ line lẹ́yìn imam ibi tí sáfù tí wọ́n bá wá pín sí ibẹ̀ ni tí obìnrin náà ti gbé e. ní ìsìn là ń ka ẹ̀rí fún ọ yìí ọjọ́ mi tó ọba tó ní ẹ stars èmi àtìyàwó mi àfẹ́ kírun nulẹ̀ ibo ni ó dùn sí tí mo kàn sọ fún ọ wípé tẹ́ ẹ̀ bá ti ju méjì ń lọ ìwọ ó dùn wájú ìyàwó ó dùn lẹ́yìn ọ̀wá ni kí lè rí mi lórí rẹ̀ mo lè má lè mú ẹ̀rí wá náà o ẹ̀rí mo ti ń kàlẹ̀ fún ọ báyìí o ọjọ́ àsìkò ẹ̀rí láwa yìí o tó ti yé. tẹ́lẹ̀ lè máa sọ yí pé ọkùnrin òun kèjì ẹ̀ mẹ́rin wá ọkùnrin ẹ̀ wo ni mẹ́rin wá àbá ọ̀dá yẹn mọ̀ ọkùnrin ẹ̀ wo ni mú mẹ́rin wá gbogbo ìdá tí ń kà lẹ́yìn kọ́ ẹ́ àà. o ò lè rí àáfàá súnà kan tọbakọ bá kàn mú ọ̀rọ̀ wá lẹ́ẹ̀gà pé ọ̀tọ̀ pàṣẹ ẹ̀rí kan débẹ̀ ni so tí ìbá wa dá sí pé o n gbakee o fun wa o le me nigba laa ye lati mu eri nwa tori pe eri un gbogbo ekola ko sinu un opolo ọwa 23. anii budu abbas rugeeyi allah ani humna kọl bitu fi daa eti ti. ميمونة بنت الحارث زوج النبي صلى الله عليه وسلم وكان النبي صلى الله عليه وسلم عندها في ليلتها فصلى النبي صلى الله عليه وسلم العشاء ثم جاء إلى منزله فصلى أربع ركعات ثم نام ثم قام ثم قال نام لغليم أو كلمة تشبهها ثم قام fakumtu an yasarihi faja'alani an yaminihi hadith 83 láti ọ̀dọ̀ ọmọ abbas kí àlọ́ yọ́nú sí àwọn méjèèjì ó sọ pé bítù fi báyìtì kọ́ láti mo lo alẹ́ mo sorun alẹ́ nínú ilé arábìnrin ìyá mi orúkọ arábìnrin ìyá mi náà ni maimuna ọmọ haris maimuna ọmọ haris yìí zaujin nabi sallallahu alayhi wa sallam aya anabi ni o wakana nabi sallallahu alayhi wa sallam indaha fi laylatiha anabi wà lọ́dọ̀ maimuna ní alẹ́ ọjọ́ ti maimuna alẹ́ ọjọ́ tiẹ̀ fasọ́lá nabi sallallahu alayhi wa sallam alayhi wa sallam. ànábì kiru ṣáìtàn nínú mọ́sálásí fún mọ̀já ilà mọ̀nzìlì yìí lẹ́yìn náà ó dé sí ilé rẹ̀ fasọ́lá àríba àrọ̀kà àtín ó sì kí rákà mẹ́rin nígbà tó kí ìṣáìtàn lálẹ́ tó délé ó kí rákà mẹ́rin sọ́mọ náà mà lẹ́yìn náà ó sùn kọ́ mà lẹ́yìn náà ó dìde nígbà tó dìde yẹn sọ pé náàmà àlègùláyìn ọmọ léńjeléńje ó ti sùn <laughs> ọmọ léńjeléńje ti sùn eh, ibùnú àbáṣì ni ó ń pè lọmọ léńjeléńje o eh, yàrá ti sùn yàrá <laughs> yàrá ti sùn. a tàbí ó sá kan tó jọrú ọ̀rọ̀ pé ọmọdé yìí fóònù ẹ̀kọ́ ńgbà táwọn rí i ọmọ àbá sì ti sùn lẹ́yìn náà ànábì dide dìde fàkúmùtù ányàsárì bánẹ́bí ṣe dìde ànábì ọmọ kémi ò sùn mo kàn rọrọ ni mo kàn dìde mo bá dó sí ẹ̀gbẹ́ lẹ́fìtì ẹ̀ fájà hálà ní ányẹ̀mí nìyí ọwọ́ àfimí sí ráìtì ẹ̀ ìyẹn ni pé ìmọ̀ọ̀mù àti ọkùnrin kan tó bá fẹ́ kírun ẹ̀gbẹ́ ráìtì ìmọ̀ọ́mù ló dùn sí but ẹ̀kọ́ wọn tí yí òun òun wá dó sí ẹ̀gbẹ́ lẹ́fìtì ànábì wá mú wá sí ẹ̀gbẹ́ ráìtì. ìwọ̀nba àdìsí tí wọ́n rí mú wá nìyẹn lórí ọ̀rọ̀ bá ṣe máa tó sáfù. èyí tọ́kàn báyìí ni ìmáàmà ìmáàmà. ṣé ká dúró ń bẹ̀ hùn ṣé á dúró àbí á tẹ̀wájú. a lè parí ẹ o. so a jẹ́ pé ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn. a dúró sórí adis eighty three a gbé lórí eighty four. kí ni totality àdìsítàkà lónìí. one two three four. seven, eight, nine. The totality of hadith tá a kà nine, nine síbi ten tẹ̀lé àwọn kan bẹ̀ tí ò bí a nọ́mbà. ká lọ lọ mọ́dírásà fọ́sẹ̀ kan ká lọ lọ sí mọ́dírásà fún ọ̀sẹ̀ kan wọ́n sì fẹ́ kọ́ ládìísì wọn ò lè kọ́ ládìsí mẹ́wàá fọ́sẹ̀ kan ká ní mọ́dẹ́sà ló lọ sẹ́wọ̀ wọn ò lè kọ́ ní àdìsí mẹ́wàá torí àwọn kan mìíràn tí wọ́n tún kọ́ kò lè jẹ́ kí wọ́n rí àdìsí mẹ́wàá kọ́ ọ so lọ ti wá kọ́ àdìsí mẹ́wàá báyìí ní ìsìn so kọ́ ọ lọ stọ́dì rẹ̀ kéwọ́ náà kọ́ gbọ́yé kó o sì fi kọ́ ẹlòmíì. نعم ìṣẹ́jú wa kù wákàtí kan díṣẹ́jú márùn láfi sọ àwọn ọ̀rọ̀ míì nínú àwọn ọ̀rọ̀ yẹn ìbéèrè àti dáhùn yóò wáyé lónìí inshàlá so ta ló ní ìbéèrè tó fẹ́ ta ló ní ìbéèrè tó fẹ́ béèrè ok. ní àdìsí kùbá tá a sọ pé ẹni tó dé bá wọn látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé wọ́n bá wọn lórí ìrun ṣubú yìí ìrun tí wọ́n ń kí lọ́wọ́ lásìkò yẹn ńṣe ni wọ́n kọ ẹ̀yìn sí ibi tó padà jẹ́ kíbúlà torí pé sham àti ibi tí kaaba wà wọ́n wà ní òdìkejì ara wọn ni ok ẹni tó wá jẹ́ imam àti ẹ̀gbọ́ ti èrò ẹ̀yìn ẹni tó jẹ́ imam torí pé tó bá ti di pé ibi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n kọ ẹ̀yìn sí ó rọrùn fún èrò ẹ̀yìn láti yí bírí kó sì fèsì ibi tí wọ́n fẹ́ fèsì tí ìmáàmù bá yí bírí bẹ́ẹ̀ jàmọ́ ò si wà níwájú ìmáàmù nu ìmáàmù ó si wà ní ẹ̀yìn kí wá ní tí ó ṣẹlẹ̀ láàrin yìí làwọn àfáà ti sọ pé èyíkéyìí ohun tó bá ṣẹlẹ̀ sí ìmáàmù lórí ìrun láti fi tún ní ìrìn ẹsẹ̀ láti fi tún ìrun ṣe kò bà ìrun jẹ́ tẹ́ bá ti yí báwọn ìmáàmù ó gba àrin kọjá bọ́ sí iwájú sọ́tiyé ìmáàmù ọ̀gbọ́dọ̀ wà lẹ́yìn kí wọ́n ní ta lẹ tẹ̀lé kẹ́ni ẹni tá a tẹ̀lé ọ̀nbẹ lẹ́yìn wọ́n ń pe ìmáàmù ní ìmáàmù torí pé iwájú ni máa dúró sí iwájú ni máa dúró sí ìmáàmù ọ̀gbọ́dọ̀ wà ní ìpàkọ́ yín lẹ́yìn so bó ṣe jẹ́nu àárín láti ibi tó wà yẹn tó bá ti yí tán àárín láti ibi tó wà yẹn àárín gba àárín sáfù sáfù ò bá jogójì ìbá àjá àdọ́ta ńgbọ̀ bá tó rìn pin ní àbọ̀ sí iwájú wọn ìrìn tó rìn yẹn kò sí nǹkan kan fún ìrun rẹ̀ torí pé iṣẹ́ tó ṣe yẹn ó ti tú láti kó ṣe é láti fi tún ìrun rẹ̀ ṣe láti lè mú ìrun rẹ̀ wá ní ojúpọ̀nà tí a máa ń gbà kí ìrun náà bó ṣe jẹ́nu ìbéèrè míì náà. ẹ̀yin obìnrin ẹ ìbéèrè yín ránṣẹ́ o ẹ bá fẹ́ kọ ránṣẹ́ ọba sì fẹ́ béèrè bẹ́ẹ̀ náà kó béèrè. ọyẹ kẹ tí bá ń ké súrà tó bá ń ké súrà lọ́wọ́ á dákẹ́ tí ó fi rìn débi tí ń lọ bọ́ọ̀lù ẹ̀sìn tẹ́ bá bá a lórí pé ń ké súrà lọ́wọ́ á stọ́ọ̀pù súrà yẹn yóò fi rìn débi tó ti bọ́ sí iwájú ìyá máa sọ̀rọ̀ ni o ṣùgbọ́n ní ti yẹn á tàwa kọ́fà ọ máa stop ọ máa pause tí ó fi bọ́ sí ibi tí ó ń lọ. now onírìn àjò tí yóò dírun kù kí ni ọ̀rọ̀ òǹkà ọjọ́ tí ó lò lórí ìrìn àjò yẹn kí ni ipa tó ní lórí ìrun tí ó fẹ́ dínkù kí ni ipa tí ó ní lórí ẹ̀. kí ni ipa tó ní lórí rẹ̀ ní àkọ́kọ́ náà èèyàn á máa ṣe ìrìn àjò tí ó ti fojú sun ọjọ́ kan ní pàtó pé ìyọjọ́ báyìí ni ìrìn àjò yìí máa tèkì tí òǹkà ọjọ́ yẹn tí yóò ti ní pàtó nídàkejì ènìyàn sì máa ṣe ìrìn àjò tó jẹ́ pé ọjọ́ tí ó lò kò ní ní pàtó yóò ní ọ̀hún ni dídé wà ok yóò ní ọ̀hún ni dídé wà. lọ́dọ̀ àwọn ulama wọ́n ní tí ọba ti mọ̀ pé ó mọ ọjọ́ tí wàá lò ní pàtó tí ọjọ́ yẹn sì kọjá ọjọ́ mẹ́ta tó kọjá ọjọ́ mẹ́ta wọ́n lọ́mọ kírun rẹ pé ni o wọ́n lọ́mọ kírun pé ni o sì mọ̀ pé ibi tó ń lọ yìí o ó lu ọ̀sẹ̀ kan níbi tó ń lọ ìyẹn ti kọjá ọjọ́ mẹ́ta wọn lọ́mọ kí irun pé ni. àmọ́ sábà sí wípé lílọ tó ń lọ yìí ọmọ pé ọkàn ìtọ́ fẹ́ lọ ṣe nǹkan tó rọrùn fún ọ kó o rí ṣe láàrin ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ni. so therefore tó bá sọ pé ọ̀hún ni dídé wà òun rò pé ó ṣeé ṣe kí n tó fẹ́ lọ ṣe kọ́ mọ́ tètè yanjú. ṣùgbọ́n eléyìí tó rinlẹ̀ jù lọ ni pé ìrun onírìn àjò wọ́n pè sí méjì wọ́n pín ìrun onírìn àjò wọ́n pín sí mélòó wọ́n pín sí méjì. ìrun tó bá onírìn àjò lórí ìrìn ọ̀tọ̀ lórí nǹkan ìgùn ọ̀tọ̀ ìrun tó bá onírìn àjò ní ìlú tó lọ ọ̀tọ̀ ṣé ń gbọ́ àwọn kan ti ń tògbé lọ nígbà bá tún wáyá ẹnìkan tún bí mi léèrè béèrè ohun tí ń sọ fún ọ ni pé sọ̀rọ̀ ti tàlí ìmọ̀jọba yìí lọ gbọ́ padà. wọ́n pín ọ̀rọ̀ onírìn àjò sí méjì ní abala ìdírùnkù èyí tó rinlẹ̀ jùlọ mo fẹ́ sọ fún ọ yìí o ìyapẹ̀ẹ́nú pọ̀ gan-an lórí ọ̀rọ̀ onírìn àjò ìyapẹnu ọ̀pọ̀ gan-an. wọ́n ní ìrun tó bá bá onírìn àjò ní àsìkò tó fi wà lórí nǹkan ìgùn rẹ̀ ọ̀tọ̀ ìrun tó bá onírìn àjò ní àsìkò tó ti sọ̀kalẹ̀ tó ti gúnlẹ̀ sílùú ibi tí ń lọ ọ̀tọ̀ ok gbogbo wọn panu pọ̀ lórí ìrun tó bá bá lórí ìrìn àjò lórí nǹkan ìgùn pé kó dín yẹn kù yálà ọmọ iye ọjọ́ tí yóò lò ní o yálà kò mọ iye ọjọ́ tí yóò lò ní o yálà ọjọ́ kan ni yóò lò lọ́ọ̀ni yálà ọdún kan ni yóò lò lọ́ọ̀ni ìrun tó bá bọ́ ọ lórí ìrìn ìrun tó bọ́ ní orí ìrìn lásìkò tó ń ṣe ìrìn àjò lọ́wọ́ a tukọ̀ sírú wọ́tẹ́jìmọ̀ tukọ́sírú wọ́tẹ́jìmọ̀ ọ máa gé kúrú ó sì kí irun méjì papọ̀ torí pé you are still in transit ó sì wà lórí pé ó sì ń lọ ó ti kú olú rẹ ó ti dé destination rẹ ọwọ́ ọ̀run tó bá bọ́ ọ lórí ìrìn yẹn ojúlówó ìrìn onírìn àjò nù tí ò sí ìjàpẹ́ ẹnu lórí ẹ̀ lọ́dọ̀ àwọn ulama lórí pé gbólóhùn ìrìn àjò ó wà lórí ìrìn nu so kò sẹ́nìkan tó sọ pé kódà tó bá ń bẹ́nu mọ́tò tó sì dé bẹ́ẹ̀ ọmọ kírun pé káwọn kan wá ní òní kí pé gbogbo wọn ni wọ́n jọ gbà wípé níwọ̀n àgbà tó o sì wà nù nǹkan ìgùn rẹ̀ tó o sì wà lórí nǹkan igun rẹ tó o sì ń lọ ọwọ́ ọ̀run tó bá bọ́ ọ lásìkò yẹn tòkọ́ sírú wọ̀tẹ́jìmọ̀ ọ́ gẹ̀rùn kúrú ó sì pa irun méjì pọ̀. ṣé yẹn ti clear ọwọ́ á ku destination irun destination. orí ìrun destination yìí ìbẹ̀lẹ̀ tí wàá mọ̀ gbọ́ tọba kọjá ọgọ́ mẹ́ta mọ́dẹ̀rùn kù tí ọba kọjá ọgọ́ mẹ́ta mọ́dẹ̀rùn kù sotiye lórí tọba gbọ́ pé ẹ ọdẹrùn kù ọdẹrùn kù ọ̀rọ̀ destination ni o ọ̀rọ̀ ìlú tó ń lọ tó o ti débẹ̀ ni o kì í ṣe ìgbà tó wà lórí ìrìn lọ́wọ́ o ẹnìkan kan ò dìbẹ́ẹ̀tì ìgbà tó wà lórí ìrìn o torí tọ́ ọba wà lórí ìrìn tó o fẹ́ kírun bó o ṣe mọ́ kí n lé kò níyè méjì nínú wọ́n ọlẹ̀ á jà kódà kó sí pé wo gan-an náà ni o jẹ́ dírẹ́fà tó ń rẹ̀ tó kí n gbé kọ́ọ̀lù wò ń tì fẹ́ Wàlékún sàrà. Náà. Ok. Ẹnìkan tààlà kọ̀ǹtàkì nínú wọn tó gbogbo ní báyìí láti tọ́jú gbogbo ọjà islam láǹgà kò dáa fún yẹn tí ẹ máa fi wọ́ọ̀dù kọjá àwọn sàábé àti wọ́n jẹ́ àfihàn ìlú àgbéléwò yóò fi tọ́ọ̀mù alágbára làwọn ní ìlú tí wọ́n lọ́rùn. ṣé ẹ wà pẹ̀lú wa lórí program lórí live. Ah, kò dábẹ́ sùn ní ẹ̀sìnkú mẹ́rin. ẹ́ àtòrí pé live program là ń ṣe lọ́wọ́. káwọn èèyàn lè jàǹfààní ìbéèrè yín ẹ máa gbọ́ èsì síbéèrè yín mi ò ní sí ìkásẹ́ẹ̀tì ẹ máa gbọ́ ohùn mi ṣé ẹ gbọ́ ohùn mi báyìí ok ìbéèrè kan ni mò ń dáhùn lọ́wọ́ kẹ́ tó pè wọlé ẹ jẹ́ kí n parí ìbéèrè yẹn náà so kò sí àáfàá kan tó dìbéètì pé ṣé wà á dìrùn kù nígbà tó o sì wà nínú mọ́tò àbó ò ní dìrùn kù irun tó bá bọ ọ ní tó and fro nígbà tó o sì wà lórí ìrìn àjò rẹ ọ máa ṣe kí ni ó dínkù. ibi tí ágúmẹ̀ntì ti wáyé ni irun tó bá bá ọ ní ìlú ibi tí ò ń lọ. ṣé ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ tá a sọ rí lórí ọ̀rọ̀ onírìn àjò ni pé òun gbé oníyàwó ò ń ṣiṣẹ́ nílùú èkó ok yálà oníyàwó lẹ́kọ̀ọ́ tàbí oníyàwó lẹ́kọ̀ọ́ but wọ́n mọ̀ pé bẹ́ẹ̀sì yẹn gangan ìbàdàn ni ìbàdàn ló kọ́lé sí ó wá ń lọ ṣiṣẹ́ ní bíi ìlú èkó ok tọ́ ọ bá ti kú òǹlé irun tó bá bọ́ ọ láàrin ìgbà tí ọ wà lórí ìrìn tó ò tí ì dé destination rẹ ọmọdé runkun ni. tó bá ti wá dé destination rẹ lọ́la pé ìlú Èkó tó gé destination rẹ ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ ọmọ kírun pé ni. tó yé wa lọ́la pé ìlú Èkó ìyàwó kan tún wà ń bẹ́ẹ̀ onílé ń bẹ̀ náà nù kódà gbọ́ ọ̀kọ́lé síbẹ̀ o sì nílé ń bẹ̀ náà nù ọmọ kí irun pé ni. ọjọ́ mọ Ìbàdàn ò ń lọ sí LASU yunifásitì Lagos State University àbí. LASU àbí kí ni ń pè é unilag yẹn ọ̀wà ní unilag lásùn náà wà ń bẹ́ẹ̀ nígbà tó wà ní Ìbàdàn ó kírun pé nígbà tó bá wà nílùú Èkó ó kírun pé irun tó bá bọ́ ọ láàrin ọ̀nà ó dìkù ní àlọ́ rẹ àti ní àbọ̀ rẹ pé pẹ̀lú tá pé onírìn àjò ó ṣe jámù lórí ìrìn kò sí pọ́blẹ́mù kankan bẹ̀. ibi tí pọ́blẹ́mù wà ibi tí ìṣù wà ó ní ǹjẹ́ onírìn àjò tó bá gúnlẹ̀ sílùú ibi tí ń lọ sósì tún láǹfààní irú àǹfààní tó ní nígbà tó wà lórí nǹkan ìgùn àbáǹfààní yẹn ti expire sóye ó láǹfààní yẹn níwọ̀n àgbà tí àwọn nǹkan tá a fẹ́ sọ yìí tí ó bá ṣẹlẹ̀ sí òun náà ni pé kọ́ má jẹ́ pé ẹni tí ń gbé nílùú méjì papọ̀ kọ́ má sì ròyìn ẹni tí ń gbé nílùú méjì papọ̀ lára rẹ̀ ìròyìn tí ń gbé ìlú méjì tó bá ti wà lára rẹ̀ tó wà ní ìlú kìíní nínú ìlú méjèèjì yóò mọ̀ kí o rò pé ni o olùgbé ìlú méjì ni ọ́ tó o bá ní ọmọ Ìbàdàn ni ọ́ ò ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ olùgbé ìlú méjì ni ọ́ tó lọ́mọ Ìbàdàn ni ọ́ ò ń kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ olùgbé méjì ni ọ́ tó o bá sọ pé ọmọ ìbàdàn ni ọ́ tó ń gbé ń bàdàn tó ń lọ ta ọjà ní ìlú èkó olùgbèlú méjì ni ọ́ tó bá wà ní ìbàdàn gẹ́gẹ́ bí ìlú tó ń gbé tó ní aya níbẹ̀ tó o tún wá ní aya kan ní ìlú èkó olùgbèlú méjì ni ọ́ ìgbọ́n tó bá ti jó olùgbèlú méjì láàrin ìlú méjèèjì ó kì kọ́sùrù nínú ìlú méjèèjì ó pé.